so ordinary pé camping kò sáburú mẹ́ eléka náà ṣe ní ìgbà yìí camping náà ni fún iye sàn eh, eh, minutes tàbí hours tàbí ṣe kò tó wáyé pé àwọn tó organize camping yẹn bá jẹ́ kan nínú àwọn ẹtú fún àwọn alẹ́kọ̀ọ́nà lè muslimun lè muslim bọ́ra ò kò wà láò torí pé n tí wọ́n mọ̀ ọkọ̀ wà níbẹ̀ lórí pílátífọ́ọ̀mù ah, brotherhood òun náà ni ẹ wo kí ní ọ̀rọ̀ kéèkì jáàbù ṣẹlẹ̀ ní Kwara State àwọn tààwùnù wọn náà ṣagbẹ́tẹ̀rù bù wàhálà yẹn ẹwọ tó lìdì sí wọ́n fẹ́ nìkan níbọn lórí fẹ́nìyàn fún ẹ dákun jẹ̀mọ́ kí ló lè ń bẹ̀ lóòótọ́ ìjọba ló ní iléèwé àwọn tó lé alámòótó iléèwé wọ́n láwọn gbẹ̀kọ́mọ kọ́ lo ìjáàbù government ọ̀rọ̀ individual ni kìí government tó bá ti ń government ó mọ̀ ṣe mistake lọ́pọ̀lọpọ̀ ìwọ bàbá tó jẹ́ bàbá ọmọ

ẹni tó kú yìí nísìnyí ó níyàwó lé ó lọ́mọ ó ní mọ̀lẹ́bí lórí ọ̀rọ̀ jáàbù so ìlànà alùsùnmà kọ́ òun nìyẹn so àwọn táà máa ń pè ní àwọn ẹtútù àwọn al-Ikhwanul Muslimun tí wọ́n bẹ Nàìjíríà tó máa organize camp kéèyàn wọn lọ tó ní pé ìròrí tí ó mọ̀ gbé ìròrí béèyàn ó ṣe gbàjọba bí ó ṣe dàlúrú lórúkọ ìsìláàmù bí ó ṣe ṣe ṣèlú lórúkọ ìsìláàmù òun náà ni wọ́n mọ̀ kọ́yàn bẹ́ẹ̀ ká má lọ bó bá pẹ́ àwọn tó organize wọ́n jẹ́ àwọn alùsùn náà a sì rí àwọn pákéjìsì wọn kìtàbù tawhid ẹ̀kọ́ fíkíù àwọn ẹ̀kọ́ tó rẹ́ pé ẹ̀kọ́ tó dáa tí mùsùlùmí ọkọ́ tá bùkátà nínú islam ló fẹ́ kọ́ wa tá bá ní kápá àti lè lọ kò sábọ́nú ìdè mi náà. ìyá olóńgbẹ fún ọkùnrin tí ò ṣe déédéé pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà gbígbà wọ́n ní ọkùnrin tí ò ṣe déédéé pẹ̀lú ìyàwó rẹ̀ àbáwọn ìyàwó ẹ̀ tí ò ṣe déédéé pẹ̀lú ẹ̀ wọ́n ní ìjìyà lówó ló wà fún lára àwọn àdánwò àwọn ọkùnrin lélẹ́yìn gbogbo ọkùnrin tó bá ti níyàwó kan àbóní méjì àbóní mẹ́ta àbóní mẹ́rin ọ̀ràn yẹn ni ká ṣe déédé pẹ̀lú àwọn ìyàwó wa ó dàbí àbá lẹ́yọ̀ kan gbọ́dọ̀ ṣe déédé pẹ̀lú ẹ̀ tó ti ká ṣe déédé pẹ̀lú ìyàwó tá a bá ní in tí ó jẹ in tí ó mu in tí ó wọ̀ ibi tí ó gbé agbọ̀dọ̀ fara ni wọn tó bá jẹ́ méjì agbọ̀dọ̀ fara ni wọn ká ṣe déédé pẹ̀lú wọn ká bá wọn lò bil ma'ruf bágbára bá ṣe wà dáadáa fún wa á sì bá wọn lò bí yàn bá wá jẹ́ ń jẹ́ pé kì í ṣe déédé pẹ̀lú àwọn ìyàwó tó bá dé jálù kìyàmọ̀ ọlọ́run ó gbèdìde bọ́ọ̀gọ́ ẹ̀mọ̀tọ́gbìn bọ́ọ̀gọ́ orí rẹ̀ kò ní lẹ́ran egungun nìkan ní èdìdé a tún wáyẹ̀ léjìká èjìká orí ìmọ̀ bí ó ṣe lálẹ́ ìbádì sílẹ̀ lẹ̀ yíò stroke so ó dọ̀ wà káṣí délé pẹ̀láwọn ìwò wà náà wọ́n ní ọmọ kú wọn rẹ̀ tí a bí kọ́lọ̀ ṣọ́ wa kó ọmọ wa ọmọ Yorùbá adíjọ́ keje tó fi wá kúrò láyé tí wọ́n sì fún lórúkọ tí wọ́n pẹran fún àdúgbò ní pẹran fún eléyìí ọ̀rọ̀ táwọn afá pín lórí ẹ̀ ni ṣùgbọ́n tó lékè náà ni pé ìyá pẹran fún ọmọ ọmọ kan ló kùnkùn jẹran ó ti wáyé náà ọmọ rẹ̀ náà ni ó sì fún lórúkọ ìwọ ló sì fún lórúkọ àmọ́ wọn ẹja ni ẹ̀hẹ́ anábìnrin kullu gulamin gbogbo ọmọ tó bá wáyé lákọ lábo murtanu bí akẹ́kọ̀ọ́ a fi wọ́n dógò lórí àkíkọ̀ lórí ìpẹran fún wọn ni so àwọn dẹ̀kọ́ ni wọ́n fẹ́ jẹ mẹ́ àwọn èèyàn náà láàfún jẹ lóòótọ́ ìbànújẹ́ ló ṣẹlẹ̀ tí ìbá ẹkùn yẹn bá lálẹ́kùn ìmánì ni wọn níbẹ̀ ni ẹ̀dìsíkọ́sì ọ̀rọ̀ ẹran ah, ṣe ah, ni ọmọ mi kú ní kí mọ́ pẹran ṣe oúnjẹ tó bẹ́jẹ̀ ti pa ìyàn ṣojúṣe nínú ẹ̀sìn Islam nìyẹn tó ti ìyàn púpọ̀ ọmọ wà àdìjọ́ méje apẹran fún kò túmọ̀ sí pé bọ́lọ̀ bá fẹ́ mú lọ náà lẹ́yìn oṣù kan Ọlọ́run lè mú lọ ó yóò mú lọ́gbà tó wá so èyí tó lékè òní àwọn afá mẹ́wàá ní nígbà tí ó ti jọ́ kejì ẹni yìí kò ní ìwúrẹ̀ nídìí pé à ń pa ẹran fún so àwọn ni rara rárá ọ̀rọ̀ òun kóhun jíjọ́ méje kọ sáà ti bímọ náà tábá ti wá bímọ àwọn táà máa ń ṣe níjọ́ méje àwà ṣe èyí tó bá dúró gbà nínú ẹ̀ bí ká fárun ẹ̀hẹ́ tó tabárì yẹn ṣe fún wa ṣe fún tí ó bá ti kú ó ti wá kú nísìn ẹ́ ìyóò affect orúkọ bẹ́ẹ̀ sì ni kò affect ìpa ẹran fún àmọ́ ní kókó kìí sọ̀rọ̀ tẹnu kò lè lórí náà Inshallah eléyìí níbi tí a fi àdàgbà ètò